mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ọ ní o ọwọ́ òsì ni kó o fi sí wọ́n fi jẹun àbùkíá olùfẹ́ báńgá. ṣé ẹ rí ọmọ yín o tó bá dídó ẹtì tẹ́yìn èèyàn mọ̀ sí dọ́jímọ̀ níjọ́ náà ni yóò mọ bọ́ra rẹ̀ sí òwò tí yóò wo jígì. eléyìí ti ṣàwáyáwáyá ṣòfin ìpínlẹ̀ ẹ̀sìn máa ràn ó láì kó ru àmàlà ká já àmàlà sára. Maria ya Jésù onínú mímọ́ so ìwọ nínú ẹ mọ́ jù tẹ́pẹ́tẹ́ èèyàn bá ṣẹ̀ o mọ bó ṣe lè ṣàyé dáríjì. ó rí nǹkan bínú kò gbọdọ̀ bínú. ọlọ́pàá èmi ni mo pàbí ọjọ́ ìpínlẹ̀. èèyàn tí mo ti bẹ́ẹ̀ gbọ́n rẹ̀ pa yóò ti tó one fifty. Ah! ó mọ̀ pé dókítà ní dáàdì mi sójà dẹ̀ ni mọ́mì mi ẹ sọ kí ló gbélé mi. bó wọn pe criminal ni ikú tó wọn ní láti ṣe sí pé wọn bá mi gádà concrete evidence so dà kó ṣe pé bóyá a máa mú wọn báyìí ká mú wọn báyìí gangan. bàbá ìkọ̀ pàṣẹ fáwọn akáwà lọ yin tàtàràtà. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ tán ajé wàhálà ẹ̀ tó bá jẹ méjì ó ṣojú kòkòrò yìí. àṣé àárín ẹ̀gún ni mo wà látọjọ́ yìí